ìbéèrè àkọ́kọ́ wọ́n ní àwọn tí a jọ wà ní àárín ọjà àbí níbi iṣẹ́ tó dẹ́sí pé a máa ń gbìyànjú láti bá wọn sọ̀rọ̀ ọlọ́run àmọ́ tó ń ti bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ alfàṣá ọ̀rọ̀ tí ò da ọ̀rọ̀ rírùn ọ̀rọ̀ tí mùsùlùmí sì kì í sọ wọ́n sì máa ń sọ wọ́n ní káwọn lè yan àwọn ẹni lódí káwọn kúkú máa wulẹ̀ bá wọn sọ̀rọ̀ mọ́ nam alhamdulillah tá a bá rí pé àwọn ẹni wọ̀nyí ọ̀rọ̀ tí à ń bá wọn sọ òun ní irun pa lára wọn bó tiẹ̀ já sí pé wọn ò tí ì lo gbogbo ń tá à ń bá wọn sọ kọ́mú gbogbo ẹ̀ lò èyí tó dáa fún wa òun náà ni ká sì máa ṣe sùúrù pẹ̀lú wọn tó bá ti fẹ́ sọ̀rọ̀ àlùfàṣà a ní jẹ́ kí wọ́n sọ tó bá wù wọ́n lẹ́mìí láti sọ káwa dìde níbẹ̀ eléyìí túmọ̀ sí pé a tún kọ́ wọn lẹ́kọ̀ọ́ padà nígbà tá a bá láǹfààní àti jókòó pẹ̀lú wọn irú àwọn èèyàn bẹ́ẹ̀ àìyàn wọn lódì yanyan dókítọ̀ òun làpọ̀ òun wá sí agbọ́wàsí aláàrẹ̀ ni dókítọ̀ láwọn dókítọ̀ onímọ̀ ìlera tẹ́bàbẹ́ fún àwọn aláàrẹ̀ lábẹ́rẹ́ aláàrẹ̀ sábà gbé ara dúró ẹlòmí tàbá ní kó gbabẹ́rẹ́ ẹ̀rọ gbéyà iná nẹ́fẹ́ dà sí lára mi bí dókítọ̀ bá gbóúnjẹ fáláàrẹ̀ nígbà mí aláàrẹ̀ àti gbàdànù ṣé ìwà túmọ̀ sí pé dókítọ̀ ń kọ́ yóò pa aláàrẹ̀ tì rárá so àfáà sì gbọ́dọ̀ ṣe sùúrù fáwọn èèyàn ju ẹni tó ń tọ́jú wọn fún àǹfààní ìtara lọ anábì sallallahu alaihi wasallam kí ni wọn ò sọ tán kí ni wọn ò wí tán so yìí táwọn ṣàkíyèsí láàrin yẹn ni pé tá má ti fẹ́ sọ̀rọ̀ bàjẹ́ ọ̀rọ̀ àlùfàṣà ká má jẹ́ kí wọ́n sọ ká fi wá àfihàn wọn létí ṣùgbọ́n nígbà míì àwọn adá wọn ẹlòmíì a máa pọ̀ ẹlòmíì lè dàgbà káwàdà rẹ̀ kó má ní àlà sòrí tí wọ́n fi máa sọ̀rọ̀ ọ̀bàjẹ́ táwọn ó máa gbọ́ ká máa ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́ ní walladhina anil lagwi mu'ridin tó yé káwa dìde wà padà wá tó ti tẹ́ra wọn lọ́rùn á ṣe wá sí wọn á sì kọ̀rẹ́ẹ̀tì wọn lórí nǹkan tí wọ́n ṣe tí kò dáa ṣùgbọ́n tá a bá rí kóníkà ẹnu ni wọ́n kàkàkó sàn lára wọn wọ́n ń fi wá ṣe yẹ̀yẹ́ ni wọ́n fọ̀rọ̀ ọlọ́run ṣe yẹ̀yẹ́ ni tó bá rí bẹ́ẹ̀ a ní wulẹ̀ irú àwọn èèyàn bẹ́ẹ̀ ká fi wọ́n lẹ̀ àwọn èèyàn kan wà báwọn ni ṣùgbọ́n pé wọ́n ti bá ẹ̀mí wọn rẹ́ bí ẹ̀gbẹ́ iṣu wọn ò rẹ́bí láti gbọ́rọ̀ ọlọ́run bó ṣe wulẹ̀ kó mọ̀ wọ́n máa fi wá ṣe yẹ̀yẹ́ ni wọn ò ní wá ṣe nǹkan gbọ́n bákan náà wọ́n ti fẹ́ fi ìbàjẹ́ tí ń bẹ lára wọn wọ́n sì fẹ́ fòràn wá tó bá rí bẹ́ẹ̀ tó àwọn èèyàn tá a máa ń jìnà sí òun náà nírú àwọn èèyàn báwọn. bálàrí ò bá ti wá sọ́sibítù dókítà ò lè wòsàn àbí tó ti gbádùn náà nù dókítà ní mo gbádùn mo gbádùn dókítà mo gbádùn ẹ̀yin lọ́lẹ̀ gbádùn ẹ fẹ́ yẹ kó máa lọ. ẹlẹ́ẹ̀kejì nínú ìbéèrè wọ́n ní ṣó pọn dandan tá a bá wà ní ilé ìwẹ̀ tá a fẹ́ wẹ̀ káàkì nǹkan bóra eléyìí kò pọn dandan tẹ̀síyé kò pọn dandan alálẹ́kù wa ọ̀pọ̀lọpọ̀ àwọn iléèwé tá a ti ń wẹ̀ náà nìyí aṣọ ìbora làwọn náà àbí onígun mẹ́rin àtúntìlẹ̀kùn mọ́rí kí ló ń bora tó tó yun so ká faṣọ bora èyàn kò pọn dandan bí yẹn bá fẹ́ ṣe kò sáà mbẹ́ ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní lóòótọ́ àwọn ànábì ọlọ́run ayé fi àṣìṣe ròyìn wọn torí pé wọ́n ti jẹ́ni tọ́lọ́wọ́n ọba ti pọ̀ mọ́ bóò ni a ṣe wá bá àwọn àyà kọ̀ọ̀kan lónà al-Qur'an al lára ẹni abasa wa tawalla bóò la ṣe tù ìbéèrè yìí lóye tó pàtàkì ni àwọn kan nílò èbó kùránì wọn àtòríkòdì ni àwọn gbà gbogbo àwọn tí láti ẹ̀ sílẹ̀ pátápátá rubbish and nonsense ni wọ́n wá ń tú àwọn àwọn àyà báyà àtàwọn àyà míì wọ́n ń tú bẹ́ẹ̀ ṣe kọ́ lọ́dọ̀ àwọn sọ́là wọ́n nítorí pé àwọn tó ń sọ pé abasa wàtàwà là ó fadúró wọ́n wá gbójú sọ́hùn wọ́n láwọn ẹni yẹn kábùkù ànábì ìyẹn kábùkù ànábì ní tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ àbí ẹ̀hẹ́n so ọlọ́run ti fún wa nírò kábàrù ọlọ́run ti jẹ́ ká mọ̀ kì í ṣe ìṣáhùn dìde tó wà ní kùránì ẹ́ tí tọ́lọ̀ bá ti sọ fún wa nínú rẹ̀ ànábì sallallahu alaihi wasallam kùránì karim tí ìtumọ̀ ẹ̀ sì wà lọ́dọ̀ àwọn ẹni àná àwọn sálàf bá bá ti gbé e kalẹ̀ fún wa bẹ́ẹ̀ láti gbà kò túmọ̀ pé à ń bá nàbí ìwé àbá ń bọ́ nàbí tó ṣẹlẹ̀ ni lábẹ́ bẹ́ẹ̀ ó kéé ayé yóò wá tọ́ka pánàbí gan ṣe mistake àwọn ayé àkànlẹ̀ lẹ́yìn إنا فتحنا لك فتحا مبينا أه ليغفرك ليغفر لك الله ما تقدم من ذنبك ما تأخر ويتم نعمته عليك ويهديك الله صراطا مستقيما آيات على ليه والله ني àti fún yín ní ìborí kàábà mọ́kà àti dápadà fún yín ọlọ́run ni a ṣe eléyìí kálíbà lè darí yìí ẹ̀ gbogbo tó ẹni ò lẹ́sẹ̀ lọ gẹ́gẹ́ ní sìn tẹ́bá sọ fọ́mọ ọmọ iṣẹ́ wa pé obi àwọn oṣù tó ti bá mi ṣiṣẹ́ àtàwọn oṣù tó ń bọ̀ tó ti ṣiṣẹ́ tó sì bá mi ṣiṣẹ́ náà nìyí màá pín sálárì rẹ̀ lẹ́nu tó ti yé ó ti lóṣù mẹ́rin nínú ọdún kan owó oṣù mẹ́rin òun lélẹ́yìn owó oṣù méjìlá yòókù àákó gbẹ owó ọdún kan àákó fún un ṣáà ti polówó ọdún kan ẹ́ ó ti tán ó ti polówó ọdún kan náà nù ṣòtó túmọ̀ sí pé àfikún ṣiṣẹ́ so tí ọlọ́ọ̀bá lòun ti dáríjà Ànábì sallallahu alaihi wasallam lórí àwọn tẹ́ tọ́mọ nìyẹn lè ka ẹgbẹ́ bí ẹ̀ṣẹ̀ lé lọ́rùn ọlọ́run ti dáríjì wà máa ta àkàrà àtàwọn míì tí ò sí ìdè tí ń bọ̀ wá kò sẹ́ṣẹ̀ ń bẹ̀ fún ọ. wọ̀nyí sí mọ̀ ní mọ́tò wà so àyà yẹn nìyí ó clear pé gbogbo àwọn anábì ọlọ́run pátá ma'sumun ahalu al-isma ẹ̀kọ́ tẹ́lẹ̀ kan isma yẹn ni pé a lè sọ pé ní ìdẹ́ṣẹ̀ àìsí ẹ̀ṣẹ̀ lọ́rùn àwọn anábì ọlọ́run ẹni mọ́ ni wọ́n yẹ sọ̀rọ̀ irú dùnú bílẹ̀ wáyé kàbá irú dùnú àwọn ẹ̀ṣẹ̀ ńláńláńláńláńláńlá ẹ̀ lè bá lọ́wọ́ kan náà anábì ọlọ́run àwọn kíkìkì ẹ̀ bá gbogbo àwọn yunani yìí ọlọ́run ti fọ̀ wọ́n mọ́ kúrò níbẹ̀ àwọn anábì ọlọ́run nìkan ni kò sí fáwọn sọ̀hábà tó ti yé ṣùgbọ́n wọ́n á rí àkọsílẹ̀ lórí tàwọn sàádé gẹ́gẹ́ fún rẹ̀ fúnra wọn ikú àwọn náà nìyí ọlọ́run ti fọ̀ wọ́n mọ́ kúrò níbi àwọn ẹ̀ṣẹ̀ kí ló wá kù àwọn sàádé ará alùmọ́kà ọ̀láyíkà ọmọlẹ́kíni ẹni tó jèrè ni wọ́n ẹ ẹ àwọn ti maka ó mú sọ ọ́ di kú náà àbí àwọn ti mọ̀dínà ó mú lè mú fún lè wú náà ó ti tán àwọn eléyìí olódodo ni wọn olódodo máa ń wá àjẹ́nà olórí ibo ni ó wọ àjẹ́nà ó ti tán ọlọ́run alẹ́yìn tẹ́ ń bọ̀ lẹ́yìn wọn tẹ́ ìṣe tàbí tẹ́ ìṣe kíní ẹ mọ̀ tọrọ pé tọ̀ wo olúwa wa dákun dáríjì wa kẹwa dáríjì àwọn tó ti lọ náà á tún mọ tó ṣàdúrà fún wọn lójú bọ́lọ́run ti gbàdúrà wọn. sọ àwọn tó wà fún nù lẹ́yìn wọn ni kò sẹ́yìn kan mọ̀ kò sí àfáàná lórúkọ mẹ́rẹ̀ ilé ayé tí ó lè ṣàbòsí tí ó lè dẹ́ṣẹ̀ tí ó lè talo òfin ọlọ́run ìtànpè léèyàn nìyẹn kò síbi tí yàn ká kéwúdé tó mọ̀mọ̀dé kí wọ́n sọ pé ẹnìyẹn ti ju ó ti wá di màláíkà àbúdà nábì kò sí lẹ́sìn islam bẹ́ẹ̀. ìbéèrè ẹlẹ́kẹrin wọ́n ní ọkùnrin tí máa ń ṣe bí obìnrin tó fi yé tọ́lọ́ kó ṣàánú àdánwò àdánwò ti gbalé àwọn oníwà bàjẹ́ gan ní ẹnu wọn tọrọ àwọn náà lówó irú bí Bobrisky àbíkí náà ń pè é Bobrisky ọkùnrin ni ó ṣe bí obìnrin ok tó máa fẹ́ fún lógún ṣógún ogún obìnrin ni wọ́n fún àkọ́kọ́ tó bá ti di kèfèrí bá ti di kèfèrí kò ní gbogbo kò ní gbogbo rárá. tó bá ti di kékeré kò ní jogún pẹ̀lú pé tó bá yẹ kó tó ń ṣe ìyẹn nìyí ó ń ìsàhálà rẹ̀ ó sọ di halali fọwọ́ káfíìn àbújá Ja'far tọ̀háwí ní tọ̀háwí àmì la nukaffiru ahadan min al-muslimin bi dhanbin fa'alahu ma lam yastahilla. àìpẹ́ nìkẹ́kẹ́ nínú mùsùlùmí kápẹ́ ní kèfèrí tó dé kókó sínú ẹ̀ṣẹ̀ lókùngbà tí ó bá ti legalize kí ni ẹ̀ṣẹ̀ tó bá ti legalize ẹ̀ ń gan ó wà káfíìrù títí di kèfèrí tó ẹni tó ṣe bí obìnrin tó bá ti sọ ìṣesí rẹ̀ yìí di halali tó ń fi ìkọ́bọ́ tó fi jà bákan náà wàdáfò ṣubuhat wọ̀ntìfáwọ́lì máa wá ní kò sí nǹkan tó kọ́ di ó mọ tó ń ṣe ó ń takò ọ̀rọ̀ ọlọ́run ni ó fẹ́ sọ̀rọ̀ ẹ̀dọ́ bẹ̀rẹ̀ tọ́wọ́ káàfin ó sì dédé pẹ̀lú tó kò tọ́gbọ́gbọ́n ó di yé tọ̀ bọ̀tú náà bá mọ̀ lẹ́nu ara òun pé òun ṣàbòsí fẹ́mi ara òun tó ti yé ó sì ń ṣàbòsí fún náà kò sì sọ di ẹ̀tọ́ tọ̀ ẹlẹ́ṣẹ̀ náà ni kí ni wọ́n wà fún ọkùnrin ni ó ń tara ní ọkùnrin kì í dóbin obìnrin kì í dọkùnrin àwọn ìbò òrìṣe wọn òrìṣe wọn sì lè ṣe é kò jẹ́ ó gba àwọn tá a máa fíìmù lásán ni o fíìmù ni kò jọra wọn a ọlọ́run ló parí iṣẹ́ síbẹ̀ táwọn ọkùnrin sára obìnrin tọkùnrin fi ń jọkùnrin ọlọ́run ló fi bẹ̀ ndóbìnrin fi ń jóbìnrin ọlọ́run ló fi bẹ̀ àwọn nǹkan táwọn ìlú kan nílùú èbó wọn ní àwọn fẹ́ dóbìnrin ní tó nídìí sí pé ọkùnrin fọkùnrin nìyẹn o obìnrin fóbìnrin nìyẹn o ọkùnrin fẹ́ di obìnrin obìnrin fẹ́ di ọkùnrin wọ́n lọ ṣe sọ́jírì wọn ò jí mọ́ wọn ò jí wọ́n ti di oorun bọ́sójú bọ́sójú ọ̀nà kú wọ́n kú séèkì àwọn kan sì nìyí wọ́n ṣe wọn ò lùjọ bí ooru láàrin ọ̀sẹ̀ mélòó kan lọ́dún kúrò láyé ìgbà bírísì náà ń sọ níjọ́ ní torí ohun tó máa ń gbé jáde wọ́n ní oṣù sọ́jírì pé kókó dobìnrin tán yányá wọ́n lọ́wọ́ lọ injection náà máa ń gbà abẹ́rẹ́ tó máa ń gbà tóbìnrin máa fi wú ní ẹ̀yìn wọ́n wù níbi wọ́n náà wá lọ gbà wọ́n ló láǹdì sọ gbé tòrì ẹni máa máa kó sọ fún un yànnà burúkú nílànà tó wọ́n ní ìdìrí ìsìlórúkọ rẹ̀ tẹ́tíyé ìdìrísù olórúkọ rẹ̀ orúkọ kan náà wọn ànábì ọlọ́run lórúkọ rẹ̀ ní wàá lè yẹn tó mọ́ lọ́dọ̀ omi lè yàn tò ní ṣókí tọkùnrin bá ń ṣe bí obìnrin ọ̀túnmọ́dé tọkùnrin bá ń ṣe bí obìnrin tó máa fẹ́ pín ogún wọn àní wo ní tó ń ṣe bí ní tó jẹ́ ní ẹ̀fọn bóbìnrin bá ti ń ṣe bí ọkùnrin ẹ àwọn obìnrin kan ń bẹ́ẹ̀ ẹ mọ̀ béèrè pé sóbìnrin ni èyí tó bá ń ṣe bí obìnrin tó bá ń ṣe bí ọkùnrin náà fẹ́ pín ogún ogún obìnrin wọn fún kò ní gba méjì. ìbéèrè ẹlẹ́ẹ̀karùn-ún wọ́n ní àwọn tí wọ́n ń ṣe mọ́ọ́lídì tòun ti ń pé ìpìlẹ̀ rẹ̀ nìyí kò wá látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam kí la wá fẹ́ sọ pẹ̀lú àdìsí yẹn máa ń tẹ̀sẹ̀ bàá bẹ̀kọ́ mi fọwọ́ mi nìhun wọ́n ti wá dára wọn ni. ọ̀tọ̀ọ̀tọ̀ nídájọ́ wọn àwọn èèyàn kan bẹ nǹkan òye wọn àwọn wọn nífẹ̀ẹ́ ànábì tó ti yé gbogbo ẹnikẹ́ni tó bá dá tó tọ̀ ìfẹ́ ànábì ló ní ló fi ń ṣe é tòun ti wípé kó mọ̀ pé ní tóun ṣe yìí ní tí ò dáa ni ọlọ́run ó san lẹ́sàn ìfẹ́ tó ní torí pé ìfẹ́ amalu qalbi iṣẹ́ tí yẹn iṣẹ́ ọkàn tí yẹn máa ń gbaradá lórí ẹ̀ ni ọlọ́run ó san lẹ́sàn ṣùgbọ́n tó mọ ìpínlẹ̀ rẹ̀ tóun náà wá ń ṣe tó ẹ́ kó náà bá ń ṣe látara ìfẹ́ náà bákan náà ìfẹ́ ló mú ṣe ah mo ní ti àrẹ́bí sallallahu alaihi bákan náà ọlọ́run ò ní sọ lẹ́sànṣẹ́ tó ti yé yóò gba ládàá ìfẹ́ àmọ́ ọlọ́run ò ní sọ lẹ́sàn kí ni ẹ̀sán iṣẹ́ tọ̀sáàdì sì wá ń bẹ lórí wọn ó mẹ lórí wọn mọ̀nàkà ó mẹ lórí wọn mọ̀ntàṣà bá a bẹ̀ kọ́ mi wá mi nù hùn mùsùlùmí tó bá darapọ̀ tó bá wọn ṣe Christmas táwọn mi nù tó ti ṣùgbọ́n tọ̀ gbólóhùn yìí tó túmọ̀ sí pé ó wá mukrajun minna ẹni ẹ ti kúrò nínú ẹ̀sìn islam nìyẹn kò túmọ̀ bẹ́ẹ̀ tó ti yé ẹ̀hẹ́n tọ́ eléyìí ìdájọ́ níbàámu sí pé nǹkan tó kọ́ sí wọn yẹn ṣe nígbà tábàbí ní àníká oṣù nàfì fàmọ́rọ́ jùlọ oṣù nàfì pàlẹ́ká tó túmọ̀ sí pé ẹni tó bá ti ṣèyàwó ìjọba lẹ́yìn ànábì kò túmọ̀ bẹ́ẹ̀ so lórí practice yẹn ṣangiliti bẹ́ẹ̀ bá ní pé òun ò ní fẹ́yàwó àìmọ́ fẹ́yàwó tí ò fẹ́yàwó àbí kó lọ́kọ tí ò lọ́kọ náà ẹni ẹni yìí ìṣesí yẹn nìyí kò fi kọ́ṣẹ́ ànábì kìí ṣe ọmọ ẹlẹ́yìn ànábì sallallahu alaihi wasallam níbàámu sí àìmọ́ níyàwó àìmọ́ lọ́kọ tó pẹ́ so fàwọn wà mí ni wọ́n níbàámu sí ẹni tó kọ́ṣẹ́ lára wọn tó bá pé tó ní í ṣe pẹ̀lú àdìsọ́kàn tí máa ba ìgbàgbọ́ èèyàn jẹ́ lódìdí ẹni yẹn ti lọ tó bá pé nǹkan tí kì í ṣe pẹ̀lú àdìsọ́kàn tí kì í ba ìgbàgbọ́ jẹ́ níbi nǹkan yẹn fi kọ́ṣù wọn nìyí ó ti dára wọn níbi yòó tó ti pé jẹ́ mùsùlùmí tó túmọ̀ sí pé ẹni yẹn nìyí ẹlẹ́ṣẹ̀ ni ìbéèrè ẹlẹ́kẹfà wọ́n lẹ́nìkan ní ìyẹn lè wọ ṣẹ́ẹ̀tì and trouser àmọ́ kó má lo báyìí wọ́n bá jọ nàṣọ́rọ́ bó nàṣọ́rọ́ ṣe rí gbogbo eléyìí àsangbẹ́ nínú kò sí tó jọ so shirt and trouser ó ti kọjá àṣà àwọn tó ní ó ti di conventional ó ti di ó ti gbalé gboko bí lárúbáwá bí jàlàbí àṣegbálé gboko ẹ̀rí tí lè dùn wọ́n ń pọ́ táwọn náà ń wọ jàdàbíà kí àwọn túmọ̀ sí pé wọ́n súnmọ́ wọ́n súnmọ́ Islam dédé díẹ̀ nígbà náà súnmọ́ Islam dédé díẹ̀ nfìyẹ so kò sí tó ní ìbá mọ́tà ìdè ó dé no problem bẹ́ẹ̀ sí àwọn èèyàn kan kò ní nǹkan ṣe pẹ̀lẹ́sì tó ti yé kò ní nǹkan ṣe pẹ̀lẹ́sì bó ṣe wọlé kó mọ̀ so bá máa lò èyí tá a gbọ́dọ̀ ṣàkíyèsí o ní pé àìgbọ́dọ̀ múra kankan káàkiri wa kọlù kan náà àwọn mọ́jẹ̀mú ìmúra àwọn ẹlòmíì wa yóò wá tọ́kìn ìdí tí ó tó nǹkan tẹ́lẹ̀ yóò wá yọ bọ̀bọ̀rọ̀ gbogbo wa táì ikùn wa yọ ìdí wa yọ yóò wá fún pínpín bó jókòó bó ṣàtà bá yìí yóò fẹ́ lè mọ ìyẹn ò bá mu bó ti gbàlà bí àná nìyẹn bá wọ̀ bẹ́ẹ̀ àwọn tó máa ń wọ táì ẹlòmíì ṣòkòtò ẹlòmíì yóò wá parẹ́ mọ́ lẹ́sẹ̀ àwọn arí sòrò olóhùn ọ̀fíṣẹ́ẹ̀dì ẹlòmí jàdádá wa fún mọ́ pé pé ẹ̀rọ ìgbà tí bí àwọn tó máa ń wé filá lọ́nà wé búrẹ́dì jẹ́ pé kò fẹ́ ìtayé ìdólòbí lè mímọ́ ìyẹn ò da ìyẹn ti yapa sí májẹ̀mú tó de ìmúra mùsùlùmí lọ́kùnrin àbí lóbìnrin tó kò sábà ń bí kí ẹ̀ lò táì tó bá ti máa ń lò ká lò ó bó ṣe máa ń lò ṣe fi máa ń gbọ́ bá yapa sí wọn ah, táyẹ̀ bá tún rí bákan ìyẹn dá ó ti jẹ́ aṣọ kí ni lè bá tún ṣòro àìwọ̀